ìkan nínú àwọn ọmọ wa ní ìlú Amẹ́ríkà ṣé New Jersey ni àbíbó ni wọ́n ti rí ọmọ yẹn lọ́wọ́ Ọláníyì mi ò gbórúkọ ẹ̀ dáadáa mo ṣáà ń gbọ́ Ọláníyì lọ́wọ́ Ọláníyì lọ́wọ́ Ọláníyì ẹ̀yìn ọmọ náà ẹni tó rí ọmọ yẹn tó fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tó pè é wípé kí ni nǹkan tó ṣe ìbò ló ti ń bọ̀ ìdúró lọ́wọ́ Ọláníyì kò kò dá ó dàbí pé ó kù díẹ̀ kì í ó pé kò tí ì ju bí ọdún mẹ́sàn-án tí ọmọ yẹn dé ìlú Amẹ́ríkà ìdúró ẹ̀ ò dáa rárá èmi ò wá mọ̀ bóyá ó mu nǹkan ni o àbí bóyá nǹkan míì wà ń bẹ̀ o mo ṣáà rí wípé ẹni tó ń bá Ọláníyì sọ̀rọ̀ ó sọ wípé kí wọ́n wá mójútó mo dẹ̀ mọ̀ wípé ẹni yẹn ẹ̀yìn. E ìtara ni ló mú ya ọláníyì ìtara bí ìgbà tí ara bá ń tààyàn wípé ah, ah, kí ló dé ọmọ nàìjíríà irú eléyìí ò gbọdọ̀ máa ṣẹlẹ̀ sí nílùú òyìnbó òun ló jẹ́ kí ó ya ọláníyì kó pe kiri wípé kí gbogbo nàìjíríà kí wọ́n dìde. kí Elédùmarè kó tún dìde pẹ̀lú ẹ̀ pẹ̀lú wa pàápàá láti tọ́jú Ọláníyì inú mi ò dùn ohun tí mo rí yẹn kéèyàn dé lu Amẹ́ríkà kó má ju bíi ọdún mẹ́sàn-án lọ kó dẹ̀ ti da ohun tó ń tọmọ yẹn dà bí ìgbà tó jẹ́ pé nǹkan kan ń yọ lẹ́nu ohun tí mo wá gbọ́ ni wípé àwọn èèyàn ti dìde wọ́n ti ń tọ́jú Ọláníyì kí Elédùmarè kó túbọ̀ mú Ọláníyì ní àràdá kí Elédùmarè kó sì ran àwọn òbí ẹ̀ lọ́wọ́ àdúrà ni kó ran àwọn òbí Ọláníyì lọ́wọ́ kí ara ẹ̀ dá ọmọ ò kúrò nílùú Nàìjíríà kó dé Amẹ́ríkà kó sì da ìdàkudà ó lè wá jẹ́ wípé ó ti wà lára ẹ̀ láti nàìjíríà o pé Elédùmarè kó bá wa tọ́jú àwọn ọmọ wa àtẹ̀yìn tí ẹ wà nílùú òyìnbó àwa tá a wà ní nàìjíríà àti àwọn tí wọ́n ń kúrò láti nàìjíríà lọ sí ìlú òyìnbó kí Elédùmarè kó bá wa tọ́jú àwọn ọmọ wa kí wọ́n má ba ẹgbẹ́kẹ́gbẹ́ rìn nílé àti lóko àti ní ìrìn àjò ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ òun là ń gbọ́ kí Elédùmarè kó dúró tì yín kó dúró tàwọn ọmọ yín kó tọ́ yín sọ́nà kó ràn yín lọ́wọ́ láti kọ́ àwọn ọmọ yín ẹ̀yin tí ẹ̀ ń tọ́jú Ọláníyì kí Elédùmarè kó túbọ̀ máa ràn yín lọ́wọ́ ọkùnrin tó bá Ọláníyì sọ̀rọ̀ tí ó gbé síta fún ayé pé kí wọ́n dìde ìrànlọ́wọ́ fún ó ṣe o mo ti ń rò látijọ́ tí mo ti rí kinní yẹn ṣùgbọ́n mo wá gbọ́ pé wọ́n ti ń tọ́jú Ọláníyì Elédùmarè àtọ́jú ìdílé ti ìwọ ọkùnrin tí ó gbé ọ̀rọ̀ Ọláníyì síta a sì dúró ti àwọn ọmọ àti gbogbo ìdílé ẹ̀ láṣẹ Èdùmarè àti tèmi náà adéyínká lórúkọ tèmi o ìlànà akéwàndé ajọ́ngọ́lọ̀ ọkùnrin ṣẹ̀kẹ̀rẹ̀ elédùnmarè elédùnmarè ni bàbá mi ọba fi kàkàrìn kàkàrìn kàkà tàbí kí gbogbo lẹ̀ kó fọ́ ire o.